ẹ̀yin àlọ́lọ́run ni o èéṣe tẹ̀ ń fi ń hùwà gẹ́gẹ́ bí o Olódùmarè lójú àṣebi bíi kẹ́ni ó lówó kí wọ́n mọ̀ lè dá tọrọ nímọ́ lójú àwọn òṣìkà bíi kásìrè rọjà ká mọ̀ lè darí wọlé ẹni bíi kólúwa rẹ̀ ó rìnrìn rìn kọ́nà lẹ̀ lókèdè gbé bíi kọ́mẹ́ni ó mọ̀ bá ànáwọ́ gbọgbọgbọ lé ní sin. ti ṣerú èyí sí o èrò kà ń bẹ lọ́kàn ọmọ ènìyàn. ni ènìyàn kọ́ ni mi. kà ń bẹ lọ́kàn ọmọ ènìyàn bọ́mọ aráyé bá jí wọn máa wòye ẹni ńlá bíi kó ṣubú bíi kó ṣubú. àìní ṣubú èèyàn ní ńlá ó dọwọ́ olódùmarè ó dọwọ́ orí tí kálukú gbé wáyé ojú bá pọ́n ní bí iná nígbà ó bá pẹ́ ojú pípọ́n ó padà lẹ́yìn ẹni bí yàbá jẹ́ èèyàn jẹ̀yàn béèyàn bá ti kún yà lọ́wọ́ tó bá pẹ́ títí yóò mọ yà lẹ́yìn ẹni òṣèwọ̀n àmúṣeré bẹ́ẹ̀ ni òṣèwọ̀n àmúṣàwàdà ojú ń pẹ́wọ́ kì í òṣì ń tàwọ́ òṣì àtàlà ni. bó bá pẹ́ títí a ó fọ̀rọ̀ yìí tẹ̀ rínrín kò sóhun tó le tí kì í tẹ̀ láyé lójú ọmọ aráyé àṣebi nígbèjọ bíi kíbi wọn ó bá ní ṣùgbọ́n o orí tó dágbe ni ọ̀jẹ́ ká gbé ó ti lẹ́gbẹ́ orí àlùkò lọ́jẹ́ ó dolóṣù ẹ̀gàn bí lékeléke ò bá ta kété ọmọ aráyé wọn ó ti fìyẹ́ ẹ̀ funfun bọnú epo ṣe bẹ́ẹ̀ rí ìsìn nínú igbó nígbà tójú ń pọ́n ìsìn wọ́n sá ìsìn lọ́gbẹ́ wọ́n wà lẹ́gbò wọ́n jáwé ìsìn bíi kọ́mọ̀lẹ̀ ìrúwé mọ́ ó pẹ́ títí ìsìn tàná ìsìn tó nínú oko ìsìn tó náà tán ìsìn àsìlà ajá ìsìn léwé á wà lẹ́gbò ìrántí inú ahoro ràn ọ̀gá ìlà àfàìlà ọjọ́ òó bí ọjọ́ bá là máa là ní tèmi. káró ní pé kábùyàn kù nílé ayé ó ti wà bẹ́ẹ̀ ọjọ́ tó pẹ́ ni. lásán lakúkú jọ ń rìn a ò mórí olówó à ń jọ ń rìn a ò mẹsẹ̀ olòdì ìyálẹ̀ bímọ náà sáyé kọ́mọ ó là kó sì ju ẹni tó sáyé lọ àdámọ̀rí kálukú ó ti wà lọ́dọ̀ rẹ. ti ṣerú ẹ̀ sí bàbá nígbà tí ń bẹ láàrin wọ́n ní kò níre láyé bóyá ló fi lè níre lóde ọ̀run ǹjẹ́ kò wá lọ ó gbogbo ẹjọ́ bá a ti wí ọ̀sọ̀ fólúwa òdùmarè ní kó mọ̀ dá wọn lóhùn ọ̀jàre ó ní kó mọ̀ padà lọ ayé ó ní retí ń ni ó ní retí ń bẹ lóde ọ̀run ó ní ni. ó ní yóò níre láyé yóò sì tún padà níre lóde ọ̀run ó ní yóò níre láyé yóò sì tún níre lóde ọ̀run níbi tí panipani jẹ́ ti ń lérí tiẹ̀ láti lè pani ibẹ̀ náà ni gbanigbani jẹ́ ti ń gbọmọ rẹ̀ sílẹ̀ orí ló ní ṣe ìṣe ọ̀tẹ̀ ni orí ẹni borí ẹni bá gbé ogún ayé ẹni a máa gún gẹ́gẹ́ borí bá sì ń bá wọn jà àwọn àpètùmọ̀rè lẹ́jọ́ bẹ́ẹ̀ ni kò tó òòṣà tí dání lè lẹ́yìn orí ẹni orí àrèrè orí àtètè níran àtètègbè ní fùfú òòṣà orí mi tètègbè ní kí n ṣẹ́gun ọ̀tá mi orí ẹni bá gbé ni àmọ́ lówó orí mi tètègbè mi ò kọ́ ọmọ ṣe yà lẹ́yìn mi orí ẹni bá gbé ni àmọ́ dọ́lọ́rọ̀ bí ọba òkìkí ẹ̀fọn. orí mi tètè gèmí kọ́ wá ṣelége lẹ́yìn mi. èmi orí mi gèmí kọ́ ọmọ padà lẹ́yìn mi. agbẹnimọ́dẹ̀yìn ńlá porí orí àpérè àtètè níran àṣàkàràmọ́lẹ̀kẹ̀ àfọ̀pá àtètè ìtanná orí lóníṣe ìṣe ọ̀tẹ̀yìn orí ẹni. àjíkẹ́ àjàkẹ́ orí ni mò ń pè ń bẹ́ẹ̀ bá jí làárọ̀ ẹ fọwọ́ orí yín mu ẹni táyé rẹ bá gún lẹni tó yan oríire látọ̀run lobìnrin tí mórí ọkọ wáyé obìnrin tí ọba yẹn rí ọkọ rẹ̀ látọ̀run bónítọ̀hún délé ayé tí ń bá yẹn kọ ìyà níyàn orí láàfin mẹ́rin láàrin tó jẹ́ ìsìn fi kó tó dùn Happy